Where is the glasses? I mean, there's glasses. Mm -hmm. Oh increase the volume of the truth. Increase the volume. They said the volume, truth have no volume. Yeah, because everybody wants to be fake. Even fake people call you fake. Because nobody wants to be real. They always hate the truth. We're not supposed to talk about barricade. We're talking about barricade. Oh, let me, let me, okay. Uh, let me write Berekete. Let me go. I write Berekete. And also, good job, our um, ordinary president. Good job. ordinary presidents. Good job. Sa. Sa, sa, sa, sa, sa. Mm. They silence me. <laughs> they want to silence me you know what? They silent. They want to silent my page, everything. But I'm not silent. And God in me is not silent. Um, we continue, okay? So only one person have the courage. One person has courage to comment. What did you comment? I couldn't see your comment anyway. But no problem. People comment. They don't comment. We're going to talk. People are here or they're not. You know, the, what the meaning is that the job have been taken away You know, they want me to relax. They want me to be just to be looking. People said, you have given so much. Because uh, a lot of people, they will advise me, be quiet, be looking. Just look at things. We appreciate God for everything. And that day, they said Baba Baba Mohbad doesn't want to go to Berekete. But she go. We encourage that she go because ikú tó bá ń On social media here, uh, three years ago I lost the father of my baby that's exactly three years ago it's now three years ọdún òkè pẹ́ o ti yẹ yín mẹ́yẹn ó máa ń dàbí ìṣẹ́jú ni I lost the father of my baby three years ago exactly three years ago so yeah, let me share this can I share it to Otu Bola àmì Auto Otu Ola orúkọ yẹn gan yẹ kí n change Auto Success Ola yẹn hold on first I want to share it to that page I don't want to cross post hold on first hold on Emma, we bínú we want to talk about Mohbad's case uh, the father. Hmm. ààrin ah, okay hold on. I don't want to cross post Mm. Okay. Few people here. Can you please help us to to to share, please? <laughs> Is it because I'm living in Canada? <laughs> What what gave other people the courage to speak and I'm not permitted to speak? No, it's a bullshit, man. For some people to believe that they can do anything for you and go score free it's a bullshit, man although what we are going to see, we are not going to abuse anybody. Okay? Mm-hmm. So either people listening or not. Uh-huh. So it's like before I continue, there is no campaign after election. You know that there is no campaign after election. So when people, a lot of people, they will haunt you so much. They want to, they destroy a lot of things about your life, and they will tell you now that you know what, you know what, you have to forget. Even those people who have done a lot of evil things, no remorse, no sorry, no, you know, and, uh, uh, you know, they force, they want to forcefully tell you to shut up. They, after committing sin against you, after wrong you, they want to forcefully, I mean, forcefully shut up you. You understand me? So, a lot of people want me to be looking. I've, actually, they believe that they are doing me a favor because a lot of things also is under the something that we are not going to talk about it. We see things, but we don't going to. We are not going to talk about it. But the, whatever necessary for us to talk about, we talk about it. Okay, you are welcome to this platform once again. My name is Bola Folashade, aka Auto Bola. I'm from Ikaria, Akoko, Ondo State. Proud of my own. Ni Ondo State, nílùú wa, wọ́n máa ń sọ fún wa wípé ṣé ń gbọ́ nílùú wa wọ́n máa ń má jà o tó bá ti fẹ́ kúrò nílé bẹ́ẹ̀ ni we have that tradition wọ́n máa ní má jà o ṣùgbọ́n má gba kọ́yún ẹ̀jẹ̀ we don't fight kò sí nínú oríkì wa pé go out there shoot them do nonsense to people and then nobody will arrest you no my family my home they always teach us that they believe in some things that Some people are good for you. They believe that some are not good for you. Okay? So ordinary president, that's what that's what they used to call Berekete. Um, thank you, Gwemi. Thank you for the job. But I will notice, I've noticed something now that they are going to turn down the story the same way they are doing is moving, silencing people, even I know the Brekete family even cause that any man and woman that may want to cover this case, that may want to bury this case, it cause. You understand me? Aha. For you to know that people are going to be cause. Aha. So, but this is it. I want to tell Nigeria government and the police of Nigeria that they should do what? they should increase the volume of the truth. <laughs> because we are also the volume, part of the great volume of the truth. Let the volume of the truth be, re I mean, loud. Increase the volume of the truth. All right. Now let's quickly go to Berekete. Something. Heavenly Father, my name is Bola Folashade. I don't need to tell you my name before you know me. You know me. You know the name you called me. My parents, they gave me that name that I bear. When I do water baptism, some name also was given to me. I mean, I gave some name to myself. I choose name I want to bear. And you know that also. But there is another name which you are calling me. You only you call me by that name. You know me from in and out. You know the plan you have for me. The name you are calling me, nobody else can call me that name. So the same way, everybody has name. In your presence, in your kingdom, telling people, anybody can call their name, themselves whatever they like. They can name themselves whatever they wish. Oh my God, but you call everybody according to whatever they do. You know everybody according to their word hey, hey, you know everybody according to what they are in the according to their record daddy I worship you for my own name for the name you are giving to my daughter for the name you are giving to all my people for the name you are calling my family for what you are for everybody for the vessel what you are using us for for right now thank you father we appreciate you be thou exalted be glorified forever in the name of the father the Son, and the Holy Spirit. And I prayed. Whatever sin that can hinder this prayer, Father, forgive. And I prayed and I asked for the enemy that is waging war against me and my daughter because we speak the truth, because they believe they are more than us, because they believe they are greater than us. Such people raise your standard against them. Fight on our behalf. Put the enemy to shame. Render them useless in the mighty name of Jesus Christ. Any man or woman planning to break me, to break my, my, my, my glory, planning to break my daughter's glory, who have done evil so much for me, for my children, for my daughter especially, such people, pay them back accordingly. Judge them all accordingly. Raise your battle, your standards, your fight, your war, the hosts of heaven against such people. Lord, they want to know that actually maybe you are in a season. But I know and I believe you are you are God. Nobody can be compared with you because you never expire. My great great great great great grandfather and mother, generation from generation, I'm calling you and you remain forever. I'm alive today and I'm calling you. And when I grow old and I go, another people will be calling you. My children, children will be calling you. You expire people. You retire people. Ah, but you never expire. You never retire. You honor people. At the same time, you honor and you dishonor. Father Lord, nobody can dishonor you. Nobody can honor you. The way you you are, you are greater than the greatest. that I want to speak. I don't look at people. I look at you, Lord, the author, the finisher of my face. You say your word that those who trust in you shall never be put to shame. Every evil edge, every evil end, every evil garden against my life, against my daughter, such people raise your standard against them. Fight those people who fight me. Fight people who fight me. Fight people who fight me. Wage war against the people that wage war against me. Father, render all of them useless. Magadabo Sokaraba Yeria. Magadabo Senkaraba Yeria. Let them rise. Lord, fight my, my battle. Fight for my daughter. I want to speak. Fight for that man. Baba Mubad. Fight for the boy. He died. They kill him unlawfully. Father Lord, arise, oh Lord. Let the enemy scatter. You said this year. War to those men and women that will see good and call it evil. You say woe to those women that will see good and call it bad. Lord, you have no respect of anybody. Whatever that will cause you, Lord, arise. Those who have been calling evil, good. Those who wage war against good. Oh Lord, arise in this. Arise in west. Arise in us. Arise in south. And wage war against them. Destroy them. Destroy them the way they destroy good people. Destroy them. They say nobody can save the righteous. They say you are dead, Lord. But I know you never die. You say your what? the venge is just Lord, avenge. Magadabo sokadabaya. Negadabo. Any power of darkness, any man or woman, anybody they use against me, Father, destroy them. Lord, destroy them. Lord, destroy them. Lord, destroy them. Any man or woman they use against my daughter, oh Lord, destroy them. I want to speak today. Anybody they use against my platform, oh Lord, destroy them. Those people fighting me because of righteousness, because of the truth. I'm saying, oh Lord, let darkness be their portion. Magadabo so kadaba. Negadebo. Yekatapa yaga bo son kaya baria negere bo bo son taya manga bo so kaya ba negere bo sen taya ba manga bo so taria ma manga bo sen taya ba Lord fight the wicked expose them as you have promised this year Lord disgrace them openly anybody that refuse the wicked to be exposed expose them with the wicked so shall it be. Because you have no respect of anybody. You are greater than the greatest. You are richer than the richest. Your name remains forever. They call you God. You never change. You are God. Your name never change. You are you are the same yesterday, today and forever. You never die. You never expire. They will call your name for millions years ago. They will continue to call your name. Lord, you are God. Lord, you are God. In Jesus' name we pray. Magadabo sokaraba yeria. negadabo sokaraba yendaba. Every evil meeting against my life. Father, scatter that meeting. Any man that wage war against me, any man that wage war against my life, that wage war against my daughter, Father, disgrace them. Father, disgrace them. If they are in power, oh Lord, disgrace them. Out of power, oh Lord, disgrace them. Out of power, any man that sponsor war against me, disgrace them. If they are in power, disgrace them. Out of power so shall it be. Thank you, Father, because you answer prayer. I believe in you. I trust in you. In Jesus' wonderful, powerful name I pray. Amen. Bẹ́ẹ̀kẹ́tẹ̀ I welcome, I thank God. I pray for that man. That man will not be able to be changed. Marika Pasadayaba, the principality, the rulers of darkness, the evil one that believe they destroy other people's children. Nobody can touch their own children. Father, judge them, judge their children, judge them, judge their children, judge them, judge their children. Vengeance my says the Lord. Avenge so shall it be. Thank you, Father. Lord, I worship you. You are good and God. Nobody like you, Daddy. Olúwa ṣe, olùgbàlà ṣe, gbogbo ìkà tó wà all your náà, ọ̀rọ̀ expose wọn. Bọ́jú kan ní agbára tó láyé. Lord expose them. Lord disgrace them. Lord expose them. Lord disgrace them. Lord expose them. Lord disgrace them. Lord expose them. Because they believe you cannot fight. They believe they are senior. They are senior over you, but they are not. You are God. Yarika Poso Dayaba. negative negerebo sota ya baba magadabo sota ya baba negerebo sota ya baba yeka baba seta ya baba negerebo bozo nagarabo bo sota ya baba negerebo bo sota ya baba negerebo bo soka ya baba yeka dabo bo so yeka dereba sanda baba neka dabo bo yeri mama mama magada bo so shall it be in Jesus name I pray èmi Bọ́lá Fọláṣadé agbemi dìde fún ìṣubú ìkà ìdìde àwọn olódodo tó o bá gbé ogun tì mí gbọ́ kó o gbọ́ ṣé tiẹ̀ tó o bá tún sọ pé kó o pa mí wàhálà ló dá sílẹ̀ sí ìran ẹ̀ ìran ẹ̀ ò ní yé jagun wọn ò dẹ̀ ní borí ogun wọn ò máa nà wọn pa mí wọn ò ní gbádùn tí wọ́n máa fi kọ́ bẹ́ẹ̀ ló jẹ́ àbí kó ní kàn ṣe mí fọ́mọ mi ibi náà ló máa jẹ́ títí ẹ̀ because whatever it must sow he will reap that what Bible say and that is the law of common yerika pasatayaba I never sow evil to people but people are teaching people to do evil and go scoffing because they stole money because they have power that we fail because they are that we be destroyed one day because they have name that we expire one day mangara bosso don't Daddy, I trust nothing but you you are God wọ́n ní òtítọ́ òkè lẹ́ni ṣùgbọ́n lọ́dọ̀ rẹ ó fi wọ̀n mi onídàájọ́ oníbọ́ oní ọmọ mi ó ní I call you by the name me alone no personally he said that is it they may take your name they may take whatever they know about like the name they know that they normally call you tí ayé ń pè ẹ́ orúkọ yẹn wọ́n lè gbé lọ sílé oníṣègùn wọ́n lè gbé lọ lé babaláwo wọ́n lè gbé lọ síbi kí n tó bá wù wọ́n wọ́n lè gbé ìpàdé lórí rẹ̀ Only sugar, Christian, kì í ṣe orúkọ I have a special name for you and you say it's going to be personal for you and for me you are not even going to tell me at time but you say the name is special and the name you call me the name is different the name you call me it's not what people call me it's not what people are doing to me you say you are with me yerika pasakayaba I thank you Lord because it take the grace of God only you Lord I say thank you because you are God. Only you, Lord. Nobody else. Thank you, my daddy. I worship you. In Jesus' name I pray. Amen. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, ayérayé ẹ ṣé, ẹlẹ́rù ni ẹ ṣé, ọba aláàánú ẹ ṣé, ọba lẹ́nu ẹ ṣé, ọba títí ayé ẹ ṣé, awúmáyọ ẹ ṣé, asọ̀rọ̀ pátàsì ẹ ṣé, ògbèjàkẹ́rù ògbóníjà ẹ In Jesus' name, amen. Ẹ káàbọ̀ sórí ètò ìyàwó àfíù táwa níbí. Ẹ má bínú pé mo wà emotional. And when I look at the Mohbad's father, I'm an emotional person very, very emotional. Yes. Because I want to bring to well. bàjẹ́ fún mi o ní burú fún mi láyé ẹni bá ló máa stress mi ó máa stress pa mi kò ní tù ẹ lára bẹ́ẹ̀ ni kò ní tù ẹ lára yes <coughs> good evening beautiful sister yeah you are welcome yeah I listen to. I listen to already <clears throat> ordinary president that Berekete family. <clears throat> So what's Berekete family, I listen to ordinary uh, Berekete family. You know, last time I said Baba Mubash should go because he said he refused to go. But I noticed that I give thanks to God. It's not by my power, it's not by my, my strength, but by the grace of God, says the Lord. You understand me? <clears throat> So it's actually originally now with Berkete. But um, when the show was going, I I studied. I just look at it. I just got across it not quite long. Around la, that 10 o'clock, maybe about three hours ago, when people started posting into my platform, like tagging me, and I try to check the Brekete because I subscribe to their channel also. You understand me? So with one of my channel, so I now notice that okay, Mohbad's father is already been interviewed and talking, but in that uh, story of Baba Mubad, Baba Mubad also um, is a good one. And Mohbad's father, I mean Brekete family of course. and in this Canada. And some people that are using, some people they want to use maybe the country, this country to fight me. You cannot do that. You cannot do shit. You cannot do shit. If anybody fight me, the Lord will fight them. Okay? If I pray for people and then you use the grace to fight me, the Lord will turn the prayer to curse upon the person. So I don't do evil to people. All right? And it's my country. And this person is my countryman. Is my countryman. And it's like, you know, A lot of people, they've been cheating people, slapping people, riding people, you know, believe they can do anything to anybody because your father is not a politician. Your father never embezzled money or never stole money or he's not in any position. They believe when anything being done to you, it's a free and free forever. No, okay? So we are praying. We don't have power. We can explain ourselves to God with our tears we can explain ourselves with tears with our tears to Almighty God you understand me and he will surely answer and when God answer it's not the way we ask him so don't dare God God is is, is real all right uh-huh. but I noticed something because he said tomorrow the story will continue tomorrow but when Baba Mohbad mentioned Falana or so you know everybody you know before everybody believe him that man, Mr. Falano, or, uh, eh, you know, lawyer Falano is an elderly person. When I'm talking about you, if you are in power, I will give respect to you for this position because I'm not going to downgrade the power because the power also, I'm also part of the power because so far I live, I'm a, I'm a citizen of Nigeria, born in Nigeria. So anybody great in Nigeria that is doing right we respect the age, we respect the seat, but we still score, we talk about the whatever activities or evil that is done that person has committed and it's not right, okay? So, they say they are going to call when he mentioned, you know, some people, in some case, it has happened to me before. A lot of people, they tell you, you have to forgive people. Forgiveness. What people are telling you to forgive, like me, I forgive people. But the people who wrong you, instead of people to preach to them, to tell them now, okay, try to, you understand me? People, before you forgive people, you forgive people. But let the people who also commit the sin realize what they have done and say sorry for what they have done. Okay? On the Mohbad's case, Mubad is dead. He cannot come back to life again. But you know, the story, the way they are now cooking the story, and now want to kill the father. You can look at the father. When you look at picture of people at times, you will see them, like if I don't bring my, my face now, I can love to, I can choose to bring nice picture and I can now to use filter. You understand me? You understand me? If I off this light now, it e can bring my another face because my face will be darker than this because I'm a chocolate woman, not a black like that. You understand me? Hmm. So people, when you see people's picture, you cannot dictate. You know what I mean? You will not be able to know exactly. But look at the Mohbad's face, father's face. The man is, is, is not looking good. Yeah. That man, we always see his picture. Look at him since the day he, the, the doesn't die. His face has changed. Everything has turned around. Nothing turned around. Okay? The face is not looking good. And when I was listening to him, other people, when I listen to him, the way he cry, you know, when you just look at the, the cheating alone, you know, if you are not been in that shoe, you, is like, you feel it, you know exactly what people are facing. Because somebody like us, we have faced it. We know the pains is going through. You understand me? I personally know the Mohbad's father, the pain is going through. You know why? Because they've cheated me before. They've done bad things to me before. On that again, they killed the father of my baby. And you know what? with time with all the evil they've done to me in this country even this country I reside now with time I'll be I will start to hate some people who have owns me and supporting people who have hated me. I mean, who have owns me and doing evil against me again and again. I'll start to hate them. You understand me? Now, Muba's father If Mohbad's father should look at the cheating, you can see now that he's not even talking much about his son. He's only talking about the dressing. Because they want to make life difficult for him. They want to make sure they provoke him. They trouble his life till he die. Because he only wants justice. And that is how our, I mean, our society in Nigeria. Although unjust injustice is also here in Canada. Yes, I can tell you, injustice also is here in Canada. And that's why you see me also complaining every day. Okay? Some people, naturally, they are wicked. You understand me? Uh-huh. So, now, I just pray that they are not going to convince just Berekete the way they convince others. But he has said that he's going to make sure Mohbad we have a justice. I mean, we have justice. Okay? because they are protecting the original, the people who are involved, and they are preventing the case, the real thing that happened, not to be known to people. And they want to use, and that is it. Nigeria people, Nigeria citizens, are part of seriously 75% of Nigeria contribute seriously to destruction of that our country. All right? Now, the police also, some people, because they are close to police, I want to tell you, Nigeria police, I want to tell you, Nigeria government, We do respect, I respect your position because I'm also part of it. You are my country, you are our leaders. I respect you, I respect your age. I respect the position you hold. But you know what? If any, any government, anybody, use the power and the seat to favor some certain people, and to dis unfavors some certain people to cause unlawfully law i mean like covering some criminal with the position they hold you are not building the country and the country can never be okay by that okay you have to allow the truth to have volume the truth must be volume the truth must what the truth must have volume Nigeria government, police, you must allow the truth. A lot of people, I watched a documentary. That happened in one, some of this Arab country. And somebody killed mistakenly or anyhow. Killed, I think it's uh, the documentary was in America. But it happened to somebody. Okay? And this person, a son of that person was killed. And the person who killed the son later confessed and he asked for forgiveness. Are you getting what I'm saying? He later asked for forgiveness that the Nigeria, I mean, the the parents, and they, should, they can do whatever they want with him. You understand me? That he commit the offense, is guilty in the front of the judge, he confessed everything, and also the mother, the day of that judgment, the mother of the deceased was there. So the mother said that day that he set him free and he forgive him because and he asked for forgiveness that they should do whatever he has done to that person to him as well. You understand me? For saying that the mother of that of that boy said they should set him free. So when you allow, but you know what I want to prove here is that the cause, the judge, the proof, the justice prevail it now depends for the people to, you know, to forgive. You understand me? But when people trying to cover up, cover people who are wicked, who are destroying the system, who want I mean, the country not to be okay, and you are defending them, you are killing yourself as well. The government, you are destroying yourself. So anybody destroying the country, with the people that supporting them, you are both joining together to destroy the country. Let judgment prevail. Let the truth have volume. Okay? We want volume of the truth in Nigeria. Wọ́n ló lòtítọ́ òkín lẹ́ni. Nigeria òwe ni. Àṣìpá òwe dẹ̀ ni níwájú tèmi. Mo cancel ẹ̀ báyìí. Ó ti yẹ ibẹ̀ yẹn. I cancel this. You understand what I mean? I cancel it pé olóòtítọ́ kò gbúdọ̀ ní ẹni. Look at the way mo ṣe ti wá ṣe ayé màmá bàbá yẹn miserable. The man now He's not even talking much about his death, the son, the, the body, the death of his son. He's now struggle and fighting for his life. Is that a country? And people will tell you after haunting you so much, after doing evil against you, they will tell you how to forgive people. You have to forgive people. And the people they say you should forgive, when you forgive them, they will do another thing to you. When the people they say you should forgive without exposing them, without them saying sorry, they will go and commit another terrible, terrible terrible things again okay baba Mohbad baba berekete the almighty god will protect you i know because Enzo tó sọ pé wọ́n that man also always fight for people according to him but now we can see that he has a favourite you know he has people that are behind it that are actually originally behind it that are powerful that say something tó ti fọwọ́ kọra wọn báyìí and àwọn tó powerful yẹn politician ni wọn o the powerful people they are politicians okay if any ọba ní Nigeria is a politician any great celebrity in Nigeria they are politicians so if those people now now using politics to be fighting and to be covering some atrocity that is not good enough all right so Baba Mohbad please bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má change mind yìí because tẹ bá pe àwọn èèyàn kọ́ láti máa lọ lóríṣiríṣi kó di lọ́la kó wá di pé kèsì change ó ti yẹ yín mẹ́yẹn and I pray God will strengthen you because if you continue they will be threatening you as well you can see that they are flagging your show they said they, it, it doesn't it doesn't move your your your that, that that story doesn't trend the way it's supposed to trend anybody talking about Mohbad they destroy their page As I'm talking here, they mount me. They have done many things against me. When I'm talking now, they say, hey, she's talking, she against the baby. I'm not against any baby. I've helped a lot of baby. People with the fruit of the womb who are looking for the fruit of, of, of the womb. I pray for many of them, even when I was still looking for the fruit of the womb as well. So, and they have their children. Not one today. So, I don't hate any children. I love baby. But at the same time, okay nobody anybody that love baby tó bá love ọmọ Mohbad gan àbí tó love baby will not destroy Mohbad will not kill Mohbad nobody should use baby o to be telling us because to us Mohbad is a baby to many people who are talking today Mohbad is just like a baby but they kill him at a baby's age at a at a at a, at a young age so we don't hate baby and I'm not talking about baby right now And whatever the, the father needed should be grants. Should the man should just have peace of mind. And people should just have pity. They should be treated equally. The way people are supporting evil, they've initiated though, they initiated many countries. They've supported a lot of countries are also support of that. We don't know, especially this country, Papa. I don't know their interest in some things that happen, okay, into in our system I don't know some people in this country. I don't know because I can feel it. I don't mention them now. I can say some things. You understand me? For me talking, they want to shut up my mouth. They want to destroy me totally. And they do many things for me also, not to have money. Do you know I've faced a lot of things? Because they want to humble me under some people. They want to use me. You understand me? I'm facing a lot of things also. And for me facing a lot of things, that will not stop me for speaking for Baba Mohbad baba Mohbad not originally speak i'm not speaking for him but i'm speaking for Mohbad tó ti kú yẹn náà and for that not to happen again because we have a lot of stories and again baba Berekete honorary president i want to tell you baba Mohbad said something that ẹ̀jẹ̀ wà nínú ilé o ní ìgbà tóun máa délé ọmọ wọn ti kú wọ́n ti ẹ̀ bá ọmọ ọmọ wọn nígbà tó kú kán tó débẹ̀ ibi tó ti pè wọ́n láti Ìkòròdú you know where they call you Ìkòròdú have tra a lot of traffic there is a lot of traffic they spend like five hours they use almost five hours to get to Mohbad's house Abibe Institute now before that video tí wọ́n ti announce ikú Mohbad bàbá Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹni kan bá wa mú wá ẹni kan mú fún yín study that video the first video and the people who announce the death of Mohbad because at that time what Baba Mohbad said and what other people said I've said also they said there's a lot of blood in the house when they get to Mohbad's house but before the time they announced that Mohbad was dead in the car there was no mark in his body there was no blood in fact the neck of Mohbad according to one boy on this social media said the neck moved Yes. He said the neck move. That time. Okay? And also, people are there in the car with him. There was no mark in his body. There was no blood in his body. For you to know that that small mark cannot produce a lot of blood. All right? That video, people, Berekete family should watch that video. And now, listen again. Let tí wọ́n announce nínú mọ́tò ìpókú, now they now took him back home. They took the guy back home. And is it after that that the blood now full everywhere? Or before the boy was transferred? I mean, was taken to the hospital. You understand me? The first video, twenty wọ́n ti announce pé Mohbad kú. Ó ti Because to me, maybe they say some people, uh, because to me, bẹ́ẹ̀ mi ṣe ń rò lọ́kàn mi. Àtàwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ tá a dẹ̀ ti analyse ẹ̀ náà. Wọ́n ní wípé ẹ̀jẹ̀ wà nínú ilé ṣùgbọ́n nínú mọ́tò yẹn kò sí ẹ̀jẹ̀ so bí òun ṣe ti wà yẹn tó ń ṣe sọ́tẹ̀lẹ̀ pé Mohbad ò tí ì kú wọ́n gbé padà sínú ilé ok ṣé wọ́n ṣe wá lọ kí ló wá tún fa ẹ̀jẹ̀ bàbá Mohbad tún sọ pé àpá wà ní àyà bàbá Mohbad ẹ lọ wo interview tí bàbá Mohbad kọ́kọ́ ṣe because ní beginning bàbá Mohbad sọ ìbẹ̀rù yìí tó kúkú wá fèsì wọ́n ṣàfọ̀rọ̀ wọ́n ti fún ní threat ní beginning tí wọ́n ti sọ fún toró bẹ̀rù náà ní beginning tó tètè accept faith yẹ you understand me so báwo ni nínú mọ́tò yẹn àárí àpá kọ̀ọ̀kan ní àyà Mohbad nígbà tó wà náà ọ̀sẹ̀ nígbà tí owó tún wá sọ pé ó dénú ilé nígbà tó tún wá yá tán máa sí wọ́n ní àpá wà ní àyà ẹ̀ all these things should be queried ọdún ẹ ti sọ pé gbogbo àwọn èèyàn tó bá ti dárúkọ lẹ́ máa pè ọlọ́run àjẹ́ kan dá yín lóhùn o ọlọ́run àdé ìjẹ́ká fún yín ṣe o àdúrà la máa tún fi ràn yín lọ́wọ́ we are not telling all this justice à ń béèrè cannot bring back Mohbad we lost him forever. But we want this to stop in our society. It happened to my to the father of my baby also. After killing the father of my baby, my name was being written on it. They blocked it, and the people who blocked me like that, they paid them money today. They show me hatred to the level of the in this Canada also. They maltreating me. They are doing many things against my life, also torturing my daughter. And before then, I came to this place to report that they maltreated me in my country. But you can see today, a lot of people also in this system, they are corrupt now. They are, I can tell you, oh, ah, I don't know them, but I know now they are corrupt. And again, if anybody is corrupt, they have that corruption system. Only the law of their country may be covering them. So, if anybody now introduce anything to anybody, and they quickly accept it, that has been in their system, they have been dreaming about it for long. Okay? I posted it on my laptop, on my, on my Facebook. The father of my baby was killed. And when you look at it, the set of people who are doing this, they are all together. They are all friends. They are all family. They always destroy others. Here. Okay? It's not about party now. Okay? It's not about party. Either they are, they are this one, I don't want to mention any party. Either they are this party or that party or that party all the evil ones, they are like this. The moment anyone, any one of them commit crime and kill anybody, they join out together. They forget wherever problem that they are having. Because I because he because many of them, they know their secret of each other. So if this one don't want this one to leak his secret, they have to support them each other. And if, if we continue, continue, our country continue in that way, then our country, country, we are not having country. We are not having governments. We are not having police. Because police has to be faithful. Police, we have to rely on our police. A lot, a lot of country which that are safe, they rely on their, I mean, police. Their police are trustworthy. When our police, when people can easily change Nigeria police and any police or any power because of somebody that commits crime, then anybody can be twisted and the country cannot be cannot be secure and the country cannot be saved. So let us say no to this. We know we lost all, all the people. The father of my baby cannot come back again. But you'll be feeling bad. I felt bad when I look at myself. After cheating me, they collect all the money of the father of my baby, oh, all these fraudsters. And after they collect my money also, they say, you always talk about the money. The money, nobody gave me the penny. Oh. Nobody ready to say, sorry, we are sorry for all the evil we have done to you. Oh. Nobody have said that. Too. They will tell you that you have to forgive. If you don't forgive, they have to wage war against you again. And people support them when they are waging war against you. Even some people you expect that can this happen, you find those important people you support ọmọ àwọn pé taba ni wọn nílùú o ọkàn yà you know what before coming to Canada I report to po police I report cases to police when the trouble they trouble me like how many years like eight years before this time kó tó di time now I think that problem started 13 years ago. That's 2011. Exactly 13 years ago. When that problem of that, my own problem, with all these evil people, started 13 years ago. I was busy going up and down, going up and down, going up and down. Like, without need, I don't need to have a godfather. I don't need to have a godmother. I don't need to have uh, people in power before I should, because to report to police and to have a justice in my country. But it doesn't happen like that. When I go to police station, You know, there was a day I was even, I've already writing my statement. When a boy, a guy was sent to my house to come and poison me. You know, I was writing my, when I say anything, they say, she's lying, no, she just wants to blackmail them. You understand? Nothing like a blackmailing. You understand me? They are the one. Those one telling people that they blackmail them, most of them, they are, they are the one behind the offense, the crime thing that is happening in our nation. And they just want to be using some of those things to shut up people's mouth, to believe for people to believe that what they are saying is wrong. You understand me? Whether they are lying against it, nobody lie against them. I was in a police station. You know, I reported to the close, I mean, nearest police station to my house. They asked me to go to the, to the, that's um, the senior one. I don't know what to call it, yeah. The, the one that is more than the, you know, I reported to Ikotu. Ikotu, they say, is Sherry, is ahead of Ikotu. So, is that a big headquarter in that area? I went there. And they said they took me to the to the I have to be writing. I don't say I want to see any DPO. I just say I want to write my statement. I was crying, weeping like that. Like, look at this. Look at what this girl is saying. That they said they should come and poison me. What did I do? Nothing. I never do any evil to anybody. But they just believe that okay, this person have know our secret. This person have uh, she she she she's talking. This one if he's living. Eh, she then is going to disturb our their evil business. You understand me? That is the reason. And then when I was writing my statement, and that person says, no, no problem. You know, normally a good just spoil Lagos. a good just spoil police Nigeria then. I also give them, they said they need some. I said, no problem. One month, I give them, and I started writing my statement. They were, they take uh, me. They are taking my statement for me. Okay? And I was reading it. Okay? So they are writing it. Small time, little time, a lot of people, boys started coming into the the police station with the power by. And they said um, they just went through straight to the uh, DPO's office. And DPO was on, not on seat, but this year was in the office. And the year was a woman, and she's a, uh, a Igbo woman. An Igbo woman. I have a picture here with me, up to date. I don't delete. The this year, and then, you know, later when those people started going in, I was just on my own. I don't know them. Maybe they are police or not. After some minutes, the DCO somebody just called the police they just called the this the IPO the IPO went inside and came out they just took me my file to the to the DCO and the DCO just collect the file and you know what the DCO just take the file just squeeze it after some time and it tear the statement you understand me tear the statement because when this girl was talking she's confessing and I want her to repeat all what she has said to me then no oh, what she has said to me you know, to the police so that it can be in the written. And when they just go inside, the DPO, DCO just collected the, uh, the I mean, the statement and he told, he pieces it. And he was telling me, don't worry, everything going to be all right. Da, da, da, da, da, da. Little time, another boy came in. Another uh, one, one guy like that just came into the something and said, I want to see him. Everybody was just going for what they want. They are moving around the, the station. The people just moving around the station, moving around the station. I don't know. I was thinking that maybe something happened. But later the DCO said to me that, do you know all these people going around? They are here because of me. I said, because of me? He said, yes. It cannot be for what? Hmm. He was looking at me. Looking at me. After some time, he said, no problem. A boy, I mean, a guy just came into the into the scene, and he said to me this guy will help me he's not a police o oh. the person now police is handling I mean like trying to hand over me handing me over to somebody like this person will help you and that's when I measure one guy like that that time I remember his name Oh, and that person is a 419 I discover later you understand me but I don't know him before. But the quickly, they send signal that I'm already right now in the police station. That they should go and stop me because all these 419, the fraudsters, the wicked, the killers, they are like this, they know themselves. They always support themselves. If I'm speaking and people believe that nobody hearing what we are saying, they just want to discourage me from me to shut up. And that's why when we are 20, we are talking. When we are 7, we are talking. Even when I don't see anybody at times, I'll be talking. And I will still be talking to the camera when I don't see anybody because they want to encourage, just discourage me because they have done that before. So this police now hand over me to the somebody that is going to help me that don't worry, everything going to be all right. Instead of them to save me, they now gave me police that will be coming around me just like the way I discussed about them see the other thing. That the, the police, anytime I want to go out, they should be giving me, this police should be following me. And instead they follow me like that. Money, money, baby money I'll be giving them. And following me also, they are now working some police also working now working from terrible for terrible people because I know that that people later the police DCO said to me that I was crying that they should let me know exactly what is happening. They said, if they want to tell you that somebody you dated or somebody is doing that because of love, I said, nobody will love you and be haunting you. But anytime they want to destroy somebody, they will tell you, ah, he have a baby for me, or I love the person, I do this. Those men, those occulti and those evil people, they are, that is their game. You understand me? You know, I said, nah, maybe because of law that this person just love you. That's why he's doing like that to you. I said, nobody will love me and be haunting me. I want to destroy me. I want to kill me. I want me to be dying. I don't want to put poison in my sending somebody to put poison in my food. You understand me? So the person, the DCO, now gang around me, now make like a friend to me again. She be coming to my shop, coming to my house. The day I, she will collect clothes. She never do anything. Up today, she make herself my friend. And later say, and eh, one day you come and see DCO again. I mean DPO. Eh, after a few days, she called me one day. She said, after now she now used to me. She said, you know what? Um, ah, when the DPO is around, go and greet DPO. Come to the office and greet DPO. I now went to the DPO. DPO now telling me, eh, Kiriko is coming, commissioner will be coming, of Kiriko will be coming. I want anything is coming. I want to come and greet him. I want to come and bring him something. Come and do Kiriko Kiriko to him. You understand me? And this is what they've been doing. That okay, once upon Molowo. And you know what? I'm not rich, oh, I'm just a little bit, but those little things I have, they want people to collect it and finish. They want me to be stranded. They want me to be poor. They want me not to have anything, and this is their target. You understand me? They steal your things They make you render you useless. They destroy you and we conjecture with police. So now, I heard that Berekete family said, if the police is not doing anything, we are going to call some people also. And those people, they are going to call again. Are you telling me that those police that are doing something, they don't have backup also? You telling me that those, those police, They cannot, the people influencing the police, they cannot influence those ones again. But let's just, call it spell it, spell. And let us call on this government. To, this government, I boast that they are going to change for something. And if you don't want, you are using the government of APC right now is ruling. But I'm not a tribalism, and I'm not talking for APC or no, AP, talking against APC or PDP. But the moments you are being swaying up the elected some people into power, they have to be for the government, not for the people individual or for the party or for this family or this person because he has a police as a father, he has to be an arm robber, he has to be a kidnapper, or he has to be killing. No, that's not the way I believe that other people who are, have lived in Canada for like six years now. I've been in America for like nine to eleven months before I left America. I live in South Africa. I live in Dubai. All this country, let me just tell you, apart from Dubai not giving permanent resident to people, I have some peace. When you report to, I mean, you report a case to police in Dubai, I don't have a police case like that. I have a court case in Dubai that time when somebody that I, I help a boy, I help a boy. And he sue me because he said they want to collect money from me. So this one Nigeria is doing to themselves. And they have with backbone And that boy that also sued me that time, I discover that they also is also together with the people that have dealt with me to this level. So I'm speaking. I have my own problem, but I'm speaking for Baba Mubad because we don't want that nonsense to happen again in that society, in a country that there's no justice. Injustice, you know, it's not a good country. So let us have a justice. The police must do right things telling people that they have to forgive people when they have not yet remorse the person you forgive when it's not yet remorse he will commit a greater offense and that is why the police also are part of the people who are giving those nonsense room this nonsense room to the criminals ó ti ṣẹlẹ̀ rí now táwọn ọlọ́pàá náà wà involved nínú crime nínú robbery yes that a lot of yeah because I grew up in police um, first headquarter Obalende and also a lot of no I mean Makati Barrack, Obalende Barrack, a lot of stories. You know, we have seen a lot of police who involved in in robbery. So there's nothing new under this level. But this is a destruction that we have a media, we have a Facebook, everything we can easily put people into media. They should change and do rights, Okay? So the police you don't even have any right to cover any sin even together with the lawyer because Falana we know Falana to be a good lawyer before like a, a justice I mean he hate injustice but on this case everything was different because the pe people who are behind the killing they need to be covered they don't need to be disgraced and if any criminal are being covered not being paid for whatever ah nìkan lọ sẹ́wọ̀n just to say sorry they will continue to destroy the country. And for that, God can forgive people and forgive the land when the person who commit the sin ask for forgiveness. And it's not from Baba Mohbad alone, from a lot of Nigerians who have cried because of Mohbad. I cry like a baby. I sick like a baby. I mean, I was very sick because of Mohbad case. A lot of things happened to me. Okay? So if you don't say anything again, what we have said, and all the decree, all the prayer, all the tears of innocent Nigeria that first cheated. You know, like, if we, I mean, somebody and people of Nigeria and other people in the world can face such cheated like that, the father will be more than that. They cheat him, they kill his son, they molest him, and also threaten his life, try to kill him. What type of life is that? I don't think it's right. It's not a good thing. and our country preach God. We so much love God. We also, we have church, the most country that have church and pastor, that have a far and many things like that. Okay? I'm saying it all. Oh, you can see I said something like that. When I was in Canada here, they don't give me peace of mind. They deny me for many things also. I said that when I was in Dubai, that those one, they are Muslim. You have peace of mind in, in, in, in Dubai ọmọ tó nígbà tí mo wà ní let me say this in Yoruba. so I have those picture of the police men that time up to date there is one of police that wanted to help me that time but ah what type of nonsense is that and he wanted to help me o oh. do you know what they do to that police they transfer him from that Ikotun police station they transfer him three days later they transfer him I now look at myself that so the person that transfer that they, they transfer a police So the other DCO had to maintain. If they tell him to be destroy me, to destroy me, he will do it because he doesn't want to be want to be transferred or to be dismissed. You can imagine the criminal, the level of the criminals in Nigeria, the power, the most powerful people in Nigeria are criminals. Can you believe it? The most powerful criminal more, they are more powerful than police criminal of Nigeria, they are more powerful than police. And that's why you see police dodge them. Police pardon them. Police release them. Police have to cover them. Or else. So only Nigeria have seen that the criminal is more powerful than the police. Okay? Powerful than the governments. Criminals. Again, I live in South Africa. The Lord bless me in South Africa, little way. No, bless me. I thank God for that. And we have a lot of, there's a lot of criminal also in South Africa. Killings happening there. Neighboring country will come to South Africa. The citizen also, a lot of things happen. They do say that South Africa, because all of them, Mozambique, the Zimbabwean, the other neighboring country, that always come and rob and do bad thing and go back to their country. They call them South Africa also because South Africa speak the same language with them. Some of them because they are different language. But do you know one, one thing? When I was in South Africa, there was no day the armed robbery, the armed robbers, we ever, they never operate, they never go to bank wọn ò ní lọ bank they will never go to the bank to rob and if there is an incident of robbery in anywhere the armed robbers they will never escape I've never heard one armed robbers been escape. although when you get to a time some of my country I'm not talking down my country but this is what happened to our system if people think I'm talking Nigeria down yes that's your cup of tea if i'm talking nigeria down i'm talking down myself but i'm telling the reality saying the right, right thing my according to my knowledge when nigerians nigeria can easily twist people with the kind of brain god gave to nigeria the criminal of nigeria can easily twist people they started getting into police south africa also they changed them They started getting into migration South Africa. They changed them. Are you getting me? If South Africa police really want to work, they will arrest whoever. I've never seen, in fact, common phone, this iPhone, if the common phone is stolen, and they reported it, and they want to know, they want to get it back, South Africa police will get it back. They will use a lot of money. Is my, is what, is what I know because I spent ten years in South Africa. They will use private jets, helicopter, many things on this on the air just to track little laptop, phone, if they want to arrest, if they want to, they want to work. You understand me? They have it. Okay? But in some, in some place, in like when they came to this country, I bought a phone. I registered the latest phone that time. I paid for two years and a half. And the phone, anytime my daughter is going to school, I gave the phone to my daughter. I said, okay, go to my daughter. I mean, I gave the phone to my daughter because I have line line. I could communicate with her because we are new. So, and the phone, you know, when, and the people who are troubling me, they started with my daughter again that time i don't need to give my daughter phone but the way they deal with me and they are after my daughter disturbing our life and i gave their my, my daughter has to go to school with phone that time and the phone was new and they used some Nigerians you know they started bullying my daughter beating my daughter my daughter has seen a lot in this country and that's why i know a lot injustice is happening in, in this country okay Nigeria i believe that time it may not it may, it may not be possible I believe that people can be easily twisted and changed by Nigeria the way they change Nigeria police people can easily be twisted maybe they are using power of money or they are using what are they using or they are using just? it's not just. it's money they use power of money you understand me and influence you understand me on people so they talk they I mean that phone was stolen from my daughter And it's just a new phone, very expensive phone. I felt so bad. I reported to police. The police said, no, we cannot do anything to it. It's gone. The insurance on the phone. Can I have the insurance? They said the insurance is not critical. They just give you one some one thing or the other, they just cancel it. You know, I'm doing comparison now. I'm telling you, comparison that if your phone get lost you report it to police and it's track your phone like the way they stole car they cannot steal like that in, in, in if they steal car in South Africa they dismantle it under a second before they take it the way like the way they sticker in Canada they sticker, car they steal Canada is working but they need more they need more security they need to be they need to do more thing I'm just telling you now that South Africa If this phone is stolen, if this phone is stolen in South Africa, you know, they will find, if I want to get that phone back, and the person who stole it, they will get it. They will get it. If this phone is still here, they say it's a normal thing. No, sir, some country, they want to patronize some things, like when you are not talking about it. That's what I notice. Now, if you want to be talking about that thing that you they, they purposely and deliberately allow people to do, then Then you you are that is talking about it, you being true and problem. They see you like a problem. Because they have babble. And any country, if you want peace, you want your child also not to turn bad in future. You must not support evil. You must not be a backbone to the evil people. Baba Berekete, God bless you. Ọwọ́ ayé ò ní kan yín ẹni bá bá yín jà lórí ọ̀rọ̀ Mohbad ọlọ́run bá yín bá wọn jà ọlọ́run tó dá ayé àti ọ̀run bá wọn jà àwọn ẹlẹ́dàá àti àwọn èèyàn tí àwọn èèyàn burúkú tó ti pa sáyé tán ti pa sọ́run ẹlẹ́dàá gbogbo wọn parapọ̀ wọn á jà fún yín wọn máa support yín wọn máa bá àwọn jà lágbára ọlọ́run ọlọ́run tó dá ayé àti ọ̀run á bá gbogbo wọn jà. I'm telling you I, you know, I live in three countries South Africa, Dubai, and Canada. America no one there i'm telling you now that phone tí wọ́n gbà lọ́wọ́ ọmọ mi i pay for it for two and a half years before it's finished that's part of my experience here and when you go to the shop you just go to they say hold oh, your phone if they store it they can even take it you know but i'm telling you i'm not telling you that south africa is better than this place o oh. but i'm just telling you about the security but some police of south africa they are terrible because some country especially my country i'm not going to talk about other country i'm talking about my country Our Nigeria, they change them. They change migration. They change custom. They change everybody the same way they are doing to their system. And that's why most of the time when I say, don't let them change your system. You're going to meet it there, live here. They say you want to destroy stagnant Nigeria. Is what happened to me. And most of the time they say you are not talking about government. You know why I'm not talking about government? Because that time mi ò tí experience the government. Now mo ṣe rí àwọn bad government Dada. So you mean before before it's only the citizen that I was that are doing evil to me they just tell me that they are powerful they are mafia they are they know people that are in, being in power I don't know huh, I just I don't I never believe that eh, okay government so oh, will be terrible it's only five years ago to this that I know that some government can be terrible I don't know before I tell you but later I'm growing every day and I'm learning because also out of the CCC they are we are we are electing part of them to be in power So if the citizens are corrupt, so the power will be corrupt. If the citizens are damaging cargoes, they will be damaging the system. The government, anybody they, they elect to the power, they will be damaging the system. Okay? So Baba Aberekete, God will stand by you. Olo tó dúró ti miloni lónìí, wọ́n ṣe gbógun tì mí fi ayé ni mí lára Eh? To tó ìdúró tì mí tí mo ṣì mi mí tí mo dẹ̀ mí ò ṣe bẹ́ẹ̀ ń wọ́rì. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń pa mí lẹ́kún ju irú ọ̀rọ̀ bàbá Mohbad lé ló ti jibo mi lójú mi. I have a court case today the case is because I didn't pay for my adroad mi ti san owó iná àtowó mi ti oṣù tó kọjá January so ti yeyin meyen so I mean, I I know that this is the letter mo ti fi kọ nǹkan gan mo ti so I know that I have a court today and I believe it's on Zoom I have to be on Zoom okay gbogbo ẹni tó bá ti ní kó máa bẹ̀yìn Are you getting me? So I was expecting it. Let me show you the message. I want to show you for you to know that kì í ṣe Mm-hmm. See? I want to show you. Court case today. It's not a criminal court, oh. Okay? Uh-huh just for me because they want to be torturing me they want me to shut up they just because they believe that now some people they are connecting they just want them to be torturing my life I cannot be so ti eyin eh they want them to be torturing my life it's not because I steal o uh-huh. they just want them to be torturing my life and they are torturing my life they are torturing my daughter mhm. but gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ yẹn ọmọ yín go ní sinmi láyé lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yẹn tẹ́ ń tà mọ́ ọmọ mi jẹ́ ń dákẹ́ mi bá tiẹ̀ ṣépè pé ń ṣẹ̀ra ẹ̀ ìkà tẹ́ ẹ̀ ṣe yẹn ń ṣépè fúnra yín so I want to show you hey. after killing the father of my baby they stole her money o oh. a country that no justice if your father is not something gbogbo ìran tó yìí ń ṣe gbogbo ìwà yẹn ẹ máa parẹ́ ìran yẹn máa ṣì dára tẹ́ ẹ bá ti ronú kúwàdà I want to show you good morning Bola hope you are attending today what time zoom one hour zoom i was now trying to call him facetime you know i say zoom now yes i'm attending yeah i say zoom that is you have to do zoom gbogbo kóòtù wọn ti gbé mi lọ àti àwọn àgbàyà tó gbé mi lọ kóòtù ń bí àwọn ìjọba olórí burúkú àwọn tí wọn ò ní ṣe oríire wọn gbé mi lọ sí kóòtù tọmọ ọmọ ò ní sinmi láyé tó máa kúkú ìyà tó máa kúkú kánsà tí kánsà máa jẹ okó tó máa jẹ pọ̀n tó máa jẹ gbogbo ayé wọn tó ń ọmọ mi I'm ready here ṣèmàgbà ó ní I'm already here the meeting is at ten thirty you receive the letter with full instruction ṣètìgbọ́ I don't believe there is a Zoom also took time off work to attend this meeting ó lóun náà ò lọ bí iṣẹ́ lòun gba kínní but Zoom ni Zoom is in Canada only I can answer my phone I'm in a waiting room okay mm mm-hmm. only I'm in a waiting room mo ní i was expecting zoom ṣètìrì wọ́n dà pé i was expecting zoom okay ó ní i will start my case here with you ẹ máa gbọ́ o mi ì jẹ owó ilé o owó náà ni mi ò tí ì san o ṣé o ti yé yín bẹ́ẹ̀ mo dẹ̀ ti wà nínú ilé ẹ̀ ń sìn three and a half years going to four years ni mo wà nínú ilé yìí o tí mo dẹ̀ ń sanwó owó tí mo ń pa lóṣooṣù kò sanwó ilé yìí o èyí tí mo san ní last month owó ilé tí mo ní ní nàìjíríà ni mo gbà o owó ilé ni mo fi sanwó ilé yìí o kò tún san o mo tún ṣiṣẹ́ money coins ni mò ń gbà lẹ́nujọ́ mẹ́ta yìí o ó ti yẹ yín báyìí coins pé kọ́ ọmọ mi tiẹ̀ lè jẹun ṣé ó ti yẹ yín báyìí wọ́n tún yá wọ́n tún dá ọmọ mi tọmọ mi bá tún fẹ́ try láti lọ ṣiṣẹ́ wọ́n á tún da dúró wá ní kọ́ máa fún níṣẹ́ níbi báyìí àwọn alágbára ayé ó ti yẹ yín báyìí I will start my case here without you ẹ máa gbọ́ o you should send me the remaining balance of three ninety five you home for January plus adro mi owó yẹn tó fi jẹ́ January one thousand one something ni owó hydro yẹn wá jẹ́ one something so gbogbo balance ojú àpò ní January yẹn ló sẹ̀ sí mi hydro as a sign of good faith ẹgbọ́n oríkìsẹ́ ǹdẹ̀nsìn mo wá ní we need to talk about the court court case yes mo ní we need to talk because I'm just saying I don't want anybody to I'm not I'm not rude I'm not rude nobody should should humble me like I'm, I'm not rude okay because it's not easy to get money i'm not rude and he's a good person i'm not saying he's a bad person but at the same time i still stand on my word. and i still I, let me just show you anyway we had a great opportunity to talk about it today but instead i am here alone you receive a letter with a date time and address and no meeting no mention of zoom ah they know when you are going to court It doesn't mean that they, maybe they will write some there. Only I will do that before. And now said that, okay, when he asks of the money, the answer of that money, that when the money, I will do it before the January 1st, I mean February 1st. Only what is, what is there to talk about? ó wá tún dá mi lóhùn in tí mo money, talk about the wá ní what is there to talk about if you continue pay to pay i will give you you need the end of the your list to move out if you will if not I will move forward and re require immediately invasion mo ní ẹ máa gbọ́ ọ pé òun máa ní kó máa gbé mi jáde so wọ́n fi dẹ́rù wọ́n fi dẹ́rù bà omi ò sọ pé kò lè ṣe bẹ́ẹ̀ o tó bá ṣe bẹ́ẹ̀ there is no problem if you do that there is no problem ó ní mo ní do whatever comes to your mind ṣe gbọ́ this is what she said to me mo ní okay mo ní do whatever comes to your mind thank you good morning iṣẹ́ tiri mo ní do whatever comes to your mind mo ní thank you good morning ó ní what comes to, my, to mind is that you pain ẹ máa gbọ́ because ó ní ṣé mo pé lóun máa ó ní kó ní òun sọ fún ọ kó wá kẹrù mi dànù síta èmi ò ní fọwọ́ ara mi dẹrù mi sọnù but tó bá dànù kò sí problem ó ti yẹ yín mẹ́rin mm-hmm. because eh, this case of Mohbad is also part of it o. Oh the case of Mohbad that is going on right now is part of it though because they want me to support some people I'm not going to support bullshit those bullshit people I'm not going to support them okay and then don't fucking support them I'm not going to support you you people that are ganging up against my life against my daughter I'm not going to support you you bullshit okay if they come to throw my clothes I won't get angry and I will know I will know I will just tell him thank you you see he said he want to call or I tell them to come and invade him here eh? Only what comes to mind is that you pay me on time each month ẹ máa gbọ́ o wọn ò fún mi níṣẹ́ o mi ò mọ orí mi ò tí ì níṣẹ́ bí mi ṣe wà yìí o mi ì tí ì rí owó kankan gbà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì gan àbí lọ́dọ̀ anybody o gbogbo ibi tí mo ti ṣe àti insurance gbogbo kan wọ́n máa ní kán fara ni mí àwọn olórí burúkú pọ́sítà tí wọ́n máa ṣòfò tọmọtọmọ wọ́n máa ní wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n máa ní wọ́n ṣépè fọmọlọ́mọ you trouble my daughter you are trouble you kill the father of my baby and you still trouble me ọmọ yóò ní jèrè ọmọ yóò ní lọ́kànbalẹ̀ kó inú ọmọ yóò ní dùn òfò lẹ́ máa ṣe gbogbo ẹni tó dààmú mi ó ní month and that you call hydro ó ní have you called hydro to take over payment ní nǹkan ilé ìdada ó ní what comes to mind to mind is that you know, only that's what come to his mind is that you pay me on time each month and that will you you hydro to take over payments only when I have the money Money when I have the money let me <laughs> mo ní when I have the money I will pay you on time but economy is bad just bear with me for now ẹ bá thank you Money, just bear with me for now owó idol ni mo ti sanwó ná owó ná <laughs> ni o ó ní i been I've been bringing I've been bringing with you àbí kí lélẹ̀ I have been bearing okay I have been bearing with you forever a year for over a year we gave you the opportunity to move out and find a more affordable home you choose not to it, that is not right that's not truth hold on. the phone You ti to kú where is the charger. I will be doing it here. I want to. The battery is low. It is very cool. Hold on first. So. I can't see very well here. So, bon mo kade no. Uh, mo hope. Okay, hold on. You read that, dáadáa, ẹ be no. You know, tàn sí ẹ̀ hey. Yes. Oh God. Hold on. àbí kí n ṣàjẹ́ ń Okay. yẹn òkè yẹ nǹkan náà ṣá mo ti fẹ́ kúrò mbẹ́. ó ní do you want okay ó ní oh don mo ní mo kàdé nú oh god. mo ń bọ̀ ọ̀nà mo ní mo okay mo ní when I leave the money okay ìbẹ̀rẹ̀ kọ́. ẹ pé mo ti lọ sókè ah, mo delete ẹ no. okay what comes to mind okay what comes to mind. Ah, ní i've been bearing with you for one year that i pay late ẹ mọ̀ pé mo sọ. So even before today kì í ṣe ojoojúmọ́ ni máa ń sanwó ní ní on the first but ìgbà tí wọ́n ti compulsion ẹni tí pé kó fayé ni mí lára so bá lè humble ara mi sábẹ́ àwọn ìgbèkùn tí wọ́n fẹ́ kí n humble ara mi sí abẹ́ wọn ní nàìjíríà wọ́n fẹ́ kí n máa praise àwọn kan sókè kí n máa ṣe olórí burúkú nínú we gave you the opportunity to move out and find a more affordable home you choose not to mo ní oh don't say that i tried my best to look for once I couldn't get any. I never like to stress myself. Money, I never like to stress myself when I when situation come like this. I hope for the best. You see, I say I hope for the best. I believe soon everything gonna be all right. Thank you once again. Only do you called Hydro yet? ó wá pè mí i want mo ní i want i want to update the judge ó wá sọ fún mi ó ní dìíkọ àdúró ó ní i want to update the judge gbóhùn wà lọ <laughs> ọ̀dọ̀ adájọ́ òun fẹ́ update ọ̀rọ̀ mi sọ́dọ̀ adájọ́ pé mi ìsanwó náà. Ah. do you wọn kàn fẹ́ fagbára wọn mi gbogbo ẹni tó fagbára wọn mi ọlọ́run fàjùlọ wọ̀nyí náà do you want to update the the judge about my adro mo wá béèrè lọ́wọ́ ẹ̀ ó ní mo ní for what are you going to report me for <laughs> mo ní are you going to report me for I to judge ni mo fẹ́ sọ mistake wa bẹ̀rẹ̀ òyìnbó mi náà mo ṣáà try judge for everything this is not funny Money is not funny don't do that mo sọ pé ní don't do that don't want to be. I can't wait to be here. To be, I don't want to be here, Bola. But you are left me to shh, to choice. Okay. Money, I'm sorry for the inconveniences. Just bear with me for now. Thank you. Okay. Hmm. That is the conversation for today. So ti adájọ́ ti kóòtù nìyẹn wọ́n ní kọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà nítorí àwọn kan lọ kóòtù lójoojúmọ́ èmi náà á tó go and our case is not the same those people going to court àwọn ń jalè lọ́dọ̀ èèyàn ni wọ́n ń jí owó àwọn èèyàn wọ́n dẹ̀ ń ṣèkà fáwọn èèyàn èmi ò ṣèkà fáwọn èèyàn àwọn èèyàn ń ṣèkà fẹ́mi ni our case is different and many of them mélòó ni wọ́n ti pa bàbá ọmọ wọn if it's me that is on this case that is just it's not affecting my daughter and there is no how it's not going to affect my daughter whatever they do to me okay for you to know that people don't like children. If people like the children, if the people claim to like love children the way they do, like this country, they say they like children. When I came to Canada, you know what they did? My daughter was a minor. Do you know the evil, a lot of things that they did to my daughter here? When we report at time, I don't know. Want to connect that, okay. The police at times, instead of them to, the people they need to blame, they won't blame them. They will blame the person that they don't need to blame. You understand me? That for to tell you that South Africa police was corrupt because the foreigners they they take advantage because they know that they believe that they need money. They need some things. They need to you know they'll be introducing a lot of things to them. They destroy their system. So I'm telling you today, if I complain about you, I'm just telling you to <laughs> a word is enough for the wise. I'm saying that don't let Nigeria citizens destroy the, your system the way they destroy their system. Even today, this one will be telling you, like like I watch a person mo wo kí lorúkọ ẹ̀ mo wo nǹkan kan ní ọjọ́ kan mo ṣí ẹ̀ nǹkan kan lọ́dọ̀ Dino sórí ọ̀dọ̀ mi he said he was mocking the Nigeria pastor people who believe in God and they pray about everything and today yesterday also you know once in a while I do check his page Dino and I saw him praying that Nigeria and also rock need prayer that we need to pray for Nigeria the corruption is he prayer that going to correct, correct corruption Prayer will only destroy people if they refuse to repent. You don't know me. Some things, if you want people to be alive, you just talk like this. They change you immediately. If they don't change, you are praying, your oh God, change the people. You are calling God on some things. God is not ready, is not coming down to tell you that you are corrupt, you are killers, you support terrorism, you do this war, you support the killers, you supporting people against Kinikon. You will just kill them, we destroy them. We are a lot of problems that Nigeria also facing. Eh? It's because people are not facing, they are not saying the truth. Ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni nínú ara. So I now saw him praying yesterday that they should pray for Nigeria. I said, ah. two days ago he was mocking that everything they pray about. Say they'll be praying for Nassau Rocky okay, for people. You can only pray for them, okay? Oh. Baba that is here, oh. For us not to bust a wall, you know, care, oh, man, that come on, come on, that pray for you, call on Baba, that was you. That's prayer we can be praying for them that, come there, share that, oh, Olúwa jọ̀ọ́, oh, jẹ́ kẹ́rù ẹ bẹ̀rẹ̀ sí oh, you understand me? corruption are you getting what i'm saying so the court because some people go to you know there's some problem that i'm not qualified for now in this country and um and before the case started when they want to be frustrating my life like they will for make my life frustrated here and i know that Dino is part of the people who give me trouble here. Dino, I know it. But Dino is part of the people. I've saw it. I know it. It's part of it. And also some pastors, they believe that they are big, they are part of it. Uh, Wasiu Ayinde also is part of the people giving me problem here also. You understand me? But all of you that's giving me problem, you know you don't have right to do that for me. It's just a crime. You are committing sin against God. Because I never give your your children problem. And what I'm talking about that turned me to a blogger and talking on Facebook today is because of evil they have done to me. And I have right to speak as well. Because nobody's speaking for me. Why would I speak, I mean, for myself? And you cannot oppose your idea on me like that like that you get it what i'm saying gente lie down sórí bed so ìyẹn bó ṣe jẹ́ you get me so àbàbà bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ by God's grace bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀. Almighty God will help you. You, your life, you will never be derailed. And nobody will be able to change your mind. Mohbad's father will get justice by God's grace. Aha. A people, come èèyàn your man agbára. Agbára governor, come má lo agbára ewé, kó má lo agbára egbò. Kó má lo agbára ọmọ ọba the state by ló ti wá, kíníkan ló May Almighty God give kó fún gbogbo wọn ní kó fún wọn ní kí lorúkọ So what Nigeria is doing, they connect. I notice oh, they change a lot of Niger South Africa police. Those police, you know why I, people may not understand the reason why I'm measuring uh, some country now. They are, you know, but do you know why uh, a lot of country also deporting, like they said Dubai, and some country they want to deport some from Nigeria? It's because um, they are trying to change their system. They try to corrupt people. You understand me? They try to corrupt people, but those who cannot be corrupted because they are contented with whatever they have. But anywhere Nigeria, my country, try to penetrate, they change people. If you want, you want to be loyal, you want to be good, you want to be kind, you want to do things right, they make sure they change you for you to do bad. So, if anybody supporting evil against me, they are in touch with me, you are destroying your system. Oh, you are not helping your system. I'm telling you authoritatively today, I can tell you boldly, that all the country tí mo ti gbé mo sọ nígbà yẹn wọ́n <coughs> they try to change police of South Africa that South Africa police will be helping them to be carrying drug South Africa immigration will be helping them to be doing bad bad bad bad, bad thing to pass exhibits you understand me If you allow these people to destroy your system, you will regret later. Get it now, when they will deceive you with whatever they have, but you will regret it later. If you love your system, huh? If you love your system, don't listen and don't back whatever they do that is evil. When we are talking today, we are saying the right thing. We are not saying that Quaker Arifepo Dadaluju, but don't back evil against innocent people. Like me, I will never support evil against anybody even when you are fighting with me I don't see people that hate you and you are you are I mean that want just want to wage war against you for Nazi, because maybe you have issue with me I will now support them towards you no be careful be careful problem that people passing through that is extended to our country today because they didn't curb it on time Tomatin bá ti láti kó má tẹ̀ sọ pé nineteen kan ti máa kọ́bẹ̀ láti ìgbà tó wá tó wá di wàhálà rẹpẹtẹ kan ti máa kọ́bẹ̀ láti nineteen ninety tó bá ti ní pé millennium ngan ni wọ́n ti wéwèrè wọ̀nyẹn tí wọ́n pọ̀ jù tó bá ti máa ń kọ́bẹ̀ láti gbà yẹn all those problems kò ní tó bẹ́yẹn o kò ní tó bẹ́yẹn go and check security I don't know now that because if the security of South Africa is not tight that time ha, I'm robber the a lot of people will take over the evil will take over they will wọ́n máa take over jù bẹ́ẹ̀ yẹn lọ ó lè òkè wọ South Africa lọ bèrè mí rírí o wọn ò lè wọ bẹ̀ just àbọ̀ ṣe wọ báǹkì Nigeria kò sírú security tán lè fún ògiri Nigeria Nigeria amroba they will go to bank so definitely tí Nàìjíríà bá ti di amroba nílùú South Africa ó possible kàn lè wọ báǹkì wọn wọn kì í South Africa their security is very tight when people are complaining about people it's not only me it's not only these people alone baba Mohbad tó ń ké yìí àti Mohbad tó ń pa ìkíṣẹ́ òníkan náà máa kọ́kọ́ pa they are killing people like that at the end of everything wọ́n máa sọ pé court ni àwọn kan dẹ̀ wà ń bẹ̀rẹ̀ tó ń ṣe court yẹn tí wọ́n ti náà wọ́n pa tán ti darúgbó please baba bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ lẹ́ǹkan sí the Lord will support you please o oh, they will want to wọ́n máa fẹ́ change mind yín towards baba Mohbad because they don't want justice kí tẹ́ ẹ ṣe pé afẹ́kọ́ ń jọ wọ́n wọn lọ sẹ́wọ̀n and again ṣe tún gbọ́ wọ́n Liam tí wọ́n sọ yẹn wọ́n ní Liam tí wọ́n sọ yẹn bàbá Mohbad ló sọ lónìí nígbà tí mo gbọ́ kíní yẹn o ó ní wípé Liam is a Muslim name mo dẹ̀ lo wo wò lórí I pe ẹni tó ní ọmọ ni wọ́n gbé mi èmi tí gbọ́rí o I never hear this before o pé Liam is a Muslim name bàbá Mohbad concrete evidence i mean concrete ọ̀rọ̀ burúkú kan ni wọ́n tún sọ níbi bẹ̀ o pé Liam is a muslim name èmi ò ní gbẹ́nu sí torí níbi báyìí wọn ò tọ́jú ọmọ mi o they suffer my daughter o but when time you are talking mi ò bú ọmọ omi ìdẹ̀bú Liam sí o wọ́n lè lo gbẹ́nu sọ̀rọ̀ ọmọ kékeré kan bẹ ìjọba to fẹ́ corrupt àbí ìjọba to ń wáyé tó máa pa jẹ tó ń wáyé tó máa ba yí ẹ̀jẹ̀ àwọn mọ̀jẹ̀mọ̀jẹ̀ àwọn tiger àwọn pààyàn pààyàn tó máa máa ní wọ́n bẹ̀ sí mi if they try to beg you to do any bad thing against me you are destroying your system ni èmi kọ́ ló destroy ó ti yé now you kill Mubad. Mubad is dead but Mubad never kill himself the person who kill Mubad is a murderer Mohbad ó kú láì pa èèyàn but ìwọ tó pa èèyàn tó wà láyé náà murderer ni you are ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n tó wà láyé ni ẹ ó dẹ̀ máa lọ ṣẹ̀wọ̀n ẹ tó bá ṣe láyé wàá tún ṣe lọ́run ó ti yé so if you are killing people and you believe you are alive you know what ẹlẹ́wọ̀n ni ẹ ó dẹ̀ máa kú náà ó bá dàgbà ó bá má dàgbà ó máa kú náà ni so kí wá ni ọkùnrin tó dẹ̀ pààyàn ń sìn ṣọ́kùnrin balẹ̀ can you are you are you okay now can you when after killing him can you come out and tell us that you are the one that kill him you cannot so things you are doing you cannot say that you are doing it why are you now doing it you are eh, you are you not disgraced now you kill somebody and you are running extra skater Are you not disgraced? Are you not ashamed of yourself? Is it not a big disgrace? Is it not a big shame? Now you are looking for people to just cover you up. Ẹ má ṣe sàrá yín You cannot go scot-free. Ẹ The bribe belong. If you like, go and buy anything and be sharing me. God is above all everybody. He's going to judge everybody. Baba Mubad, the Lord will protect you. Ọdún tó kù ema ẹ máa lò láyé, Ọlọ́run á gbèjà yín jà á gbèrànlọ́dìde lágbára Kristi èmi náà tó pé mo support yín mi ò mọ́wọ́ mi ò mọ ẹsẹ̀ nípa ikú bọ bàbá ọmọ mi owó obìnrin kan tó máa pa ni wọ́n gbélé lọ́wọ́ ní South Africa wọ́n dẹ̀ dá lé wa rú wọ́n dá gbogbo ẹ̀rú pàtó ogun lè mí fúnra mi mo kúrò nílé mo ní òkè mi ò ṣe mọ́ o bàbá ọmọ mi wọ́n dẹ̀ ti wọn organize ọmọ South Africa fún mo play gbogbo ẹ̀ lórí láìsà tí ó wà ń bẹ́ wọ́n tún kọ́ wọ́n kọ́ síbẹ̀ pé mi mo gba bàbá ọmọ mi wọ́n tún máa máa pè gbogbo ẹnikẹ́ni tó bá ti fi tí mi ò ṣe lọ mí lágbára Ọlọ́run ọlọ́run tó bá fún ẹ lọ́kọ ẹnikẹ́ni tó bá ti fẹ́ ẹ báyìí ó máa ṣánkú ni ẹnikẹ́ni tó bá sọ ọ̀rọ̀ yẹn mọ́ mi ọkọ tó bá fẹ́ tó bá jóbìnrin ni ẹ ìwọ tó kọ́ ìwọ tó blog yẹn mi ti ṣe pé lórí kinní yẹn látọjọ́ tó ti wà ẹni tó blog kinní yẹn tó sọ pé Auto Bola killers bà yẹn tí mi ò kí baby father tí mi ò dẹ̀ pa bàbá ọmọ mi tó jẹ́ pé ó dùn mí gan ah gbogbo ẹni tó kọ́ bójóbìnrin ni ẹ ọkọ máa kú mọ́ ẹ lórí bódẹ̀jọ́kùnrin ni ẹ ìyàwó máa kú mọ́ ẹ lọ́wọ́ bó wá ìwọ fúnra rẹ̀ máa ṣókú wàá gbọ́ ọmọ ọgbìn bí iṣu torí bàbá ọmọ mi kò dàgbà tó fi kú kò wọ fifty lágbára ọlọ́run ọmọ tiẹ̀ náà ò ní dàgbà tó máa fi kú lójú ẹ ìwọ tó kọ́ sórí ẹ pé mi pa bàbá ọmọ mi tó ní mo pa baba ọmọ mi lágbára elédùnmarè ọmọ ló jẹ́ baba, bàbá ẹ ọmọ lèmi náà jẹ́ lọ́wọ́ ọlọ́run ọmọ mi náà lọ́mọ ló jẹ́ lọ́wọ́ mi ẹ̀yin ọmọ tí yín máa jọ yín lójú ẹ̀yin máa máa sọ bá nǹkan ọmọlọ́mọ ẹ máa pa àwọn ọmọlọ́mọ lẹ́kún ẹ máa ní wọ́n ṣépè fáwọn ọmọ yín bàbá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ẹ tún bàbá wa bá ṣépè fún wọn dáadáa gbogbo àwọn èèyàn tó wà nínú kásítù yín yẹn ní kẹ́ẹ̀bẹ̀ kan bá wa ṣépè fún gbogbo pátápátá àwọn tẹ́ bá ti mọ̀ báyìí ọkùnrin sunkún obìnrin sunkún wọ́n máa ní ẹ̀wọ̀n ògbúdọ̀ ṣe ẹ ṣáà jẹ́ kan rí wọn kó ṣàbẹ̀ wá kó sọ pé ẹ má bínú àwa la ṣe bá gbogbo wọn ẹ má jọ ṣe ìdìmọ̀ ìdìyàn bàbá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ìdọ̀bálẹ̀ mi rèé o orí bẹ́ẹ̀ ni mo dọ̀bálẹ̀ sí mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má jọ kán ṣe ìdìmọ̀ ìdìyàn o ẹ má jọ ṣe ìdìmọ̀ ìdìyàn o nobody should be above the law eh? after if you know ntí bàbá Mohbad kàn sọ náà ni pé ọmọ tó ń sọ pé liam o ipe muslim name ni ìyẹn ni pé wọ́n sọ pé definitely tó bá ti jẹ́ pé mohbad ọmọ yẹn ń ṣe ọmọ mohbad tòótọ́ tó jẹ́ pé ọmọ yẹn ń ṣe ọmọ mohbad a jẹ́ pé ẹni tó ní ọmọ yẹn ló wá ní kó lọ pa mohbad torí pé o ti dẹ́ṣẹ̀ torí pé bóyá tó bá mo kàn ń sọ ni bóyá mò ń dẹ́ṣẹ̀ wọ́n wá sọ pé kí wọ́n lọ tó torí ẹ̀ lọ pa mohbad sọnù that's not good enough because baba mohbad ò léèyàn because baba mohbad ò jéèyàn torí pé baba mohbad ò lóhùn torí pé baba mohbad ò ṣe politics torí pé baba mohbad ò lówó tó yín baba mohbad ah no that is not good ẹ ṣe bàbá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ torí ọlọ́run èmi tí bá pè yín láti bí wọ́n máa wọ́n máa gbóhùn mi but èmi náà mo ti pè mo ti pè wọ́n rí wọn jẹ́ wọn ò gbé kọ́ọ̀lù náà mo ti pè so mo tẹ̀ sọ nísìnyí wọ́n lè má jẹ́ kẹ́ gbé kọ́ọ̀lù wọ́n lè sọ pé that girl don don close to her oh, don't close to her mm, don close to her mi sọ pé mo fẹ́ close mi sọ pé mo fẹ́ justice But kó kàn jẹ́ kọ́ ọmọ mi gbé ilé ayé ni kàn jẹ́ mo ti forgive gbogbo àwọn ènìyàn bọ̀ kó jẹ́ kí n wà ní wà láti àtẹ̀mí ṣé wọ́n jẹ́ ń sọ ọ̀kọ̀ọ̀kan ṣé mo pé mo sọ̀rọ̀ kóòtù ń sìn torí pé wọ́n kàn fẹ́ kí n ọ̀rọ̀ Mohbad ni o ọ̀rọ̀ court case yìí ọ̀rọ̀ Mohbad ni o ọ̀rọ̀ Mohbad ṣe mo pé nẹ́sì ní èyí ni wọ́n gbé bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ lọ síbẹ̀ wọ́n wá gbé mi lọ sí court gbà tó sọ pé ká lọ ìbò mò ń retí zoom káwà lórí kíní ṣé wọ́n ó ní wọ́n wá dé lọ́la sí náà wá sọ pé wọ́n fẹ́ kó ẹrù mi dànù síta ṣé máa bínú ni mi ní bínú máa ní thank you for doing that àwọn ọlọ́pàá tó bá àtọwọ́n tó wá kó wá tó wá ní kó wá ṣe náà máa ní thank you nítorí máa sọ fún wọn nìyẹn ọlọ́run gbọ́ wọ́n rò bóyá máa sọ fún wọn pé màá máa bá wọn jà ní wọn á ní kókó dànù sílẹ̀ máa ní thank you ọlọ́run gbọ́ mo ń retí ọlọ́run gbọ́ because nǹkan táwọn èèyàn yẹn wọ́n máa bìlíkì wọ́n máa rìn báyìí pé nǹkan tá a fẹ́ rí nìyẹn tó bá dẹ̀ ti wá rí ń kọ́ ọmọ nǹkan tọ́lọ̀ máa ṣe fún wọn àtẹ̀ntẹ́ bá lò àtàwọn tẹ́ bá lò ah, mí ní sọ ah, nígbà tó sọ lẹ́ẹ̀kan mo ẹgbà eh, tó ń sọ̀rọ̀ mo ní just do whatever is in your mind you think i'm i'm not i'm mi ò rúdù sí i ẹni tó gbẹ́nu lé mi ẹni tó gbẹ́nu lé mi owó ọdún tó ń bọ̀ tí ò tí ò ti san tí ò ti dé yìí ló ti san fún mi tí mo fi san owó lé mi báyìí torí wọ́n bìlí pé wọn ò fẹ́ kí n wálé mo máa wálé torí pé wọ́n bìlí pé ọ̀rọ̀ nàìjíríà yẹn ẹ mo sọ̀rọ̀ àjálẹ̀ mi ìdáríjì àwọn èèyàn you kill after killing the father of my baby you want me to i'm not saying that i'm not forgiving people i just for people to confirm what i said that kí mi ò kúrọ́ anybody ó ní mo confess mo forgive everybody ọlọ́run yẹn ni màrí ń gbọ́ mo forgive gbogbo wọn pátá ni mo forgive but ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe pọ́n máa ṣe you want to bring people down is like bla bla blackmailer tí mi ò bá blackmail ẹ tó sọ pé mo jẹ́ blackmailer ó máa gbọ́mọ sí ò ní jèrè ọmọ láyé èmi tí mo sọ̀rọ̀ ìyá mi mo sọ̀rọ̀ màmá mi mo sọ̀rọ̀ ọmọ mi anybody that partake mo ti wọ́n gbogbo àwọn èèyàn for years kó tó di pé gbogbo wọn wá sórí bí èmi bọ́lá kí n tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èèyàn máa fún long rope ẹni yẹn bó ṣe bá mi sọ̀rọ̀ lónìí ó rò bóyá ọmọ àbàmì níjẹ́ ìgbà tí mo wá wọ ọ̀rọ̀ Mohbad olówó àbàmì àmì tí mo wọ bàbá bad bo ṣe ń tẹ́ àti gbogbo ọ̀rọ̀ tó ń sọ mẹ́ẹ̀ pa mí lẹ́kún gan mo wá wo máa yẹn bó ṣe rí ó pa mí lẹ́kún gbogbo ọ̀rọ̀ ayé mi kò tẹ tó bá sọ mí kò tiẹ̀ tí bá ráwọn èèyàn mo máa tún care fún wọn ni mi ò wo gbogbo nǹkan tó ń ṣe fún mi i go through a lot of pain àlòmí àdébà sẹ inú wọn máa dùn hey wàá ṣe this one ìyá yín na facebook àti ìjọba tẹ bá lò òfò ni wọn máa ṣe òfò ni wọn máa ṣe ní tó bá ti fẹ́ ṣe yẹn tí bá ti lówó when i have money every month i will pay the rent when i have job ti máa san owó náà mo dey i'm making way to have good job and to pay my rents, are you getting me i'm not waiting for anybody to give me but when they are preventing me from having it simply because that some people believe i offended them the Lord will punish you ara máa ní ẹ pa ó ti yé gbogbo yín tẹ wà nídìí ẹ lẹ́yìn tẹ jà mí lólè tẹ ẹ ṣèkà fún mi tẹ ẹ tún bá bàbá ọmọ mi lé lórí nǹkan yóò ní pé sí lọ́wọ́ ẹlọ́jà alẹ́ ọ̀run máa tún gbogbo yín sọnù àtẹ̀yìntẹ́ bá lò nílùú yìí ẹ lọ tí wọ́n fẹ́ kojú wọn kó gbogbo nǹkan sọnù nítorí mo kàn lè mú náà ni ìfáà tán bá gba ìwé ìlú tí mo ní lọ́wọ́ tán bá sọ sígbó tán bá ní kí n mu wáǹsì tán bá ní wọ́n fẹ́ gbà má ní kó gbà á tán bá ní wọ́n fẹ́ gbé mi sí mọ́tò lẹ́nu kó kó gbẹrù mi dànù kó sọ mí sínú mi àbí kó sọ mí síbi kan má gbà kí ni mo fẹ́ ṣe fún wọn what will I do I won't do anything they have power but wàá rí pé agbára máa pààrọ̀ ara wọn ọlọ́run dẹ̀ máa ṣe ìyanu when it is time bẹ́ẹ̀ ni do your evil and let God tọ́lọ̀ wò bá dá mi lóhùn náà tí bá pè tí ò bá dáhùn kò ṣe kankan tó bá dẹ̀ wù tó bá dáhùn náà bọ́tí tó nù kò sọ́dọ̀ tó kọ́ lọ́run tí ò ní dáhùn ó kò lè jẹ́ pé bí bá ń tó wọn dáhùn ló má ti má dáhùn ó ti yé mẹ́yìn so mi ò á ló ń fi ẹ́ ẹnìkan ń bọ̀ bó ṣe ló ń ṣe gbé lọ pẹ̀rẹ̀kẹ̀ wọ́n máa wí pé ẹ ìwọ ló sọ pé kó ń gbé lọ pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ a dẹ̀ ti pa pé kí ló fẹ́ pa Mohbad gbé fún kí ni ẹnìkan fẹ́ pa gbé fún tẹ́mi tó bá pa bàbá ọmọ mi tàbá ní táwọn èèyàn bá fún wa ní justice ọlọ́run máa fún wa ní justice ojú wa ló máa ṣe kò ní ṣẹ̀yìn wa so whatever àwọn tẹ bá ń lò bíbà sọ fún wọn tẹ bá ti ní kọ́ wá ṣe wọ́n á wá sọ fún mi pé wọ́n kó ẹrù mi dànù gbogbo tó jọ mí lójú yẹn wọ́n á ní kó kó dànù ẹ wá ní kó wá kó dànù kẹ má jẹ́ kí n ríṣẹ́ ẹ ní kó wá kó dànù ẹ ní kó wá kó dànù ẹ rí pé mo tún sọ mo ní thank you very much gbogbo ìyàlẹ̀ tó wà mí mi ìlú wàlẹ̀ mọ́ mi mo ò tí sọ wọ́n á dúró tán bá fún mi lówó tó yẹ kí n gbogbo nǹkan tó yẹ kí n ti gbà látijọ́ ẹ̀ wọ́n fún mi wọ́n defend wọ́n prevent me from having it on time so that they will disgrace me and that disgrace ni yẹn ń kọ́ ìwọ mọ nǹkan tọ́lọ́run fi sáyé ẹ kò sẹ́ni tó ṣe fún mi ọlọ́run lè tó torí ẹ̀ dáadáa kó da cancer bu ayé ẹ èmi tí mo wà nílùú Canada sí ọjọ́ tí n bá sick mi ò ní lọ sí hospital bí tẹ́rù wọn bá mi dé I'm afraid they gave me health card I didn't go to hospital you know I'm, there was a time I used to be pé ó yẹ kí n tiẹ̀ lọ sí hospital lọ ṣe check up mi ò fẹ́ kẹ́ anybody ibi tí mo ti mi mo, mo ti mi ò mi ò trust àwọn èèyàn tó bá ti betray me I don't trust betrayer because I was expecting more I don't I believe that if I still if I'm a fraudster, if I follow bad people, if I don't bad thing, you should do, you should treat me with that. But when I do good, and then you treat me, I do, I do, I do, I do good, and then you treat me bad. I'm, I, I, you, you break the trust. I cannot trust people like that. I cannot trust people like that. They say, okay, and uh, you go to court. Ṣé kóòtù yẹn want wá tó ẹ̀rọ ìlú mi síta? <laughs> Àwọn ẹ̀rọ ẹ̀rìn ká ká ká ká ká ká ká ká I'm fucking what? After doing that, and you know gbogbo àwọn tí mo dárúkọ wọn dárúkọ Wàsíù wọn jẹ mí lówó you are disgracing yourself not me you know i'm going to be ashamed hey, eh, now you know money is everything you olórí burúkú ọmọ àlè tẹ lówó you keep people now you are running up and down ọkàn yóò balẹ̀ pẹ̀lú owó òṣì tẹ́lẹ̀ ní owó torí pé ẹ jí gbé ni tó bá jẹ́ pé dídì ìfara ṣiṣẹ́ fún owó yẹn ẹ máa fẹ́ fi kọ̀ọ̀kan balẹ̀ náà torí owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún jíjí náà ló bá dé tẹ́ ẹ bá lọ ọmọdé yín jalè àgbà yín jalè tẹ́ tó bá ti jí owó tó bá ti jí tọ́ láti wọ́n máa fi pààyàn náà ni tó bá tún fi pààyàn wọ́n ti máa fi brab àwọn èèyàn mental problem ń yọ àwọn èèyàn lẹ́nu any wickedness ẹ bá ní kàn practice lórí mi i'm not afraid of it we are expecting it ọlọ́ngbọ́n i'm expecting the day they are going to throw this kini nǹkan kan kó dànù pé wọ́n máa sọ pé wọ́n ti kárí Bọ́lá dànù kòrówó sọ but they will never say that Auto Bola ah that lady stole she went to shop to shop thief and to go and steal people's things no it's not going to be my record that's not going to be my record if they throw my things because they de they deny me from from for for for for my right for some things I believe that I should do for not giving me job and not giving me money and the oh and then they don't throw my things I'll be afraid of that. I'll be ashamed. Shame will be on those people. Would they use war unto them? That's what Bible says. I'm not going to be afraid of. Okay? You show me hatred, nobody even love her. <laughs> you don't hate me because I'm a thief. You don't hate me because I'm a terrorist. You don't hate me because I'm stealing. You don't hate me because I do bad things in your system. You hate me because I say the truth. I'm not partaker of those nonsense and daggers and bad things that people are doing in system. In the system. So I'm not a terrorist. I'm not a stealer. I'm not a bad person. I don't follow follow fraudsters. I don't do bad things in your system. And then you still haunt me. So continue. Continue. Send them to come and throw it away. If I have money on the first, well, light a lie, I will pay and I will even give Jara. If I have money on the first, I will pay. Even if I have the money on the 31st, I will pay it before first. But if I don't have it, and you are preventing me just for me to be disgraced, for my daughter to be to be to be frustrated, do it. Just do your works and let God do whatever I want to do. I'm not going to be bothered about that. And the Lord will give my daughter strength to bear whatever, all the evil. The Lord will be giving my daughter the strength to bear all the evil you have done. Kò ní dáa fún ìkà, òfò lẹ́ẹ̀ṣì. Gbogbo ẹni gba iṣẹ́ òkùnkùn lórí mi, ẹ máa ṣòfò tọmọtọmọ ni. Continue telling them. My daughter was a minor when I came to Canada. She had faced a lot of things in your hand. There was a time they said Nigeria simply because you, you stole from me. You do evil to me. And I'm complaining. You are trying to kill me. I reported to police. I reported to police that I believe I, I should have a secret. No. And I run to America. They started running after me. And I believe that, oh, they don't use gun in Canada. Let me come to this Canada. It's not America that run after me, they do. It's the foreigners, the people that are criminal. They have their legion in other people's system. And I came to Canada, and they're now using power and they are now using power, the government also to fight me. When I'm not a terrorist, terrorists is in the country, they don't fight them. The killer are in the country, they are not fighting them. The people who are jackass, they are not fighting them. The people who are doing bad thing, the government are not fighting them. They are fighting innocent person. You are evil. Do your worst. Do your worst. Do your worst. Do your worst to God who made me. People sleep in the store, they die. And after that, you are not going to die. It's going to be your record that you're a killer. And you cannot kill me and go scot-free. I tell you, because I'm not a I'm not a robber, I'm not a terrorist, I'm not a bad person, I've not ever committed any crime in the system. I'm only saying no to killing, saying no to terrorists, saying no to party, and you die join her. You are showing yourself to neighbor the country, to people who are listening to me, for people that you are evil. So continue to show yourself. That's it. I'm not going to be a, I'm, I'm not going to be intimidated. I'm not going to be intimidated. So do whatever you are doing, you want to do. And let, I, I'm not, you see, do whatever you pleases you. I, that's why I'm talking to that, my landlord, with gentleness. And I say, thank you once again. I'm not, I don't feel bothered about it. I'll pay you, of course, when I work and I get money. I'm looking for many ways to get money and to pay the money. I'm not even saying I want to, I want to, I'm trying to, I don't say I want to save money just to pay my rent. Why will I be living in the country and then you, you wage war against me as if I'm the one that destroy your system, that destroy your economy. I'm the one that, that is waging war against all the killing that is going on your system. I'm the one that does, does that. What do you do about the people who have stolen the people who have done a lot of bad thing in your system? That you are not done anything about them. You are doing something against innocent woman that speaking the truth that complain about others and then you want to gang up against me to destroy me. You cannot. I'm not afraid of that. Send whatever I want to. If I have the money today, I'll pay my rent immediately. Of course, I know the woman, the person have to pay. And when he throw my things out, okay? When he throw it out, but nobody must steal a, a dime or whatever any day they want to they want to take the things out. If in case I don't have the money to pay any day. Nobody must take anything out of this house or steal it or wear it or use it for themselves. No, nobody must do that. You must, the way you wanted to waste things, just waste it and then lo the law ẹni tó bá ṣe yẹn náà ká wo nǹkan tọ́lọ̀ máa ṣe fún ó ti yé bẹ́ẹ̀ yẹn that's it so i'm waiting for that day okay so because you, all of you are waiting because uh, yeah they stole from her and she had mouth to talk i'll continue to talk these people stole from me and they have done many things against me i'll continue to talk you support evil. You are exposing yourself that you are evil. You are not doing that to me. And I want to tell you today, if you are doing that evil against me, borrow yourself brain because Yoruba adage one of our adage in our country <laughs> ebu àwọn ta lọ ni àbọ̀tánú ẹni that whatever you you are doing it today they are clapping for you that you are evil you are evil you are powerful tomorrow is going to turn to something that are like an insult to you now they call you with that that he did that to so so so and so is this and that before kí to tó máa lọ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ orí burúkú yẹn náà ẹni tó wà nínú ilé mi wọ́n ti bi ní pé mi nílé wa lé mi nílé wá lé mi nílé wá lé ṣé mi lè wá sí nàìjíríà ni ṣebí one million ló fún mi one million ló fún mi náà one million ló fún mi tí bá dé ní sìn bá sọ pé ah, ah, one million ah, one million ló fún mi náà máa fún ní owó ilé ìpadà mo sọ pé mo lè sùn sílẹ̀ ilé one million ló fún mi ẹ wá sí pé ẹ ó kú ti gbowó ilé lọ́wọ́ ẹ ẹ máa dí pẹ̀lú ẹ ní ó lè pẹ̀lú mi ó ti yẹ yín mẹ́yẹn you cannot deal with me if i want to go to nigeria today if i don't have passport with me Papa, mo lè sọ pé okay mo lè go lọ sí airport kí n sọ mo fe lọ sí nigeria yes i want to go to nigeria i can do that now anybody máa le mọ́ mi mọ́ o bàbá Mohbad máa get justice kò sí nǹkan tẹ́ lè ṣe gbogbo ẹ̀yin tẹ́ pa Mohbad tẹ́ wá wí pé a máa gbógun tí a shut up and you cannot shut up my mouth we no see people here we talk we see people go talk so Nigeria government ẹ jọ̀ọ́ o Baba president wa ẹ̀yin gbogbo tẹ́ wà nípò agbára ẹ bá wà nǹkankan ṣe tẹ́jọ ẹ jẹ́ kí increase the volume of the truth tó máa sọ pé the truth ò kí ń increase the volume ẹgbẹ́ má jẹ́ kẹ́nibọ̀dì torí pé ìlara àti àwọn ìka gbogbo ẹnikẹ́ni tí bá ti ṣe dáadáa fún láyé tó lo ṣàfẹ́ ń bù mí láti bá tèmi jẹ́ ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni